alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run Ọba wa allah alladhi ja'ala zakata al-mali rahmatan lil mahrumin ọba tó ṣe ìmáyọ zaka ní àánú fún gbogbo àwọn tí ò ní lọ́wọ́ wasalaatu wasalaamu ala muhammad al-amin ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kọba nabi wa muhammad ẹni tí ó ní àmánà jùlọ wa ala alihi wa sahabatihi ajma'in àánú Ọlọ́run kọba àwọn sahaba àtàwọn aráalé rẹ̀ lápapọ̀ ikhwata al-iman ẹ̀yàn miami nínú ẹ̀sìn wa ìtì afẹ́ gbéyàwó nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tó lágbára púpọ̀ ni òun náà ní fíkẹ́ zakatil mal àgbọ́yé bá a ṣe yọ zaka owó wa fún gbogbo àwọn tọ́lọ́run ní ká yọ fún ẹ̀yàn miami nínú ẹ̀sìn islam wa min rahmatillahi ta'ala nawwa al-ibadat nínú àánú ọlọ́run lérí wa òun ni pé ó ṣe àwọn ìjọsìn ní ìran ìran oríṣiríṣi tá a fi jọ́sìn fún mini ha ita ozaka nínú ẹ̀ náà ni ká mú zaka nínú owó wa ká wá fún ẹni tí ó wa ṣiṣẹ́ ẹ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ́run ọba ògùn lówó ká wá fún nínú owó táwa nìkan dáṣẹ́ ẹ̀ sí ká wá fi súnmọ́ lọ ẹ̀yàn mayami nínú ẹ̀sìn wa. makadam tó zakati fil islam ẹ rí ipò tí sakawa nínú ẹ̀sìn wa ipò ńlá ni ká yọ zaka yìí rúkìnnà mẹ́ni àríkà ó wà nínú erigun gbòógì nínú àwọn erigun tó gbé islam dúró anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni bóni islam ala khams anabi ni ama islam lérí òpó márùn wa dhakara minha ita az-zakah anabi wa dárúkọ nínú àwọn òpó márùn yìí ká yọ zakati ká yọ owó jáde nínú owó wa àwa tí sakaba wọ owó wa wa min makanatiha nínú èyí tó jẹ́ ama pàtàkì zaka nínú ẹ̀sìn wa òun náà ni pé ọlọ́wọ́n bá Allah ó ń fi zaka àtìrún ń fi ń sẹ́gbẹ̀ẹ́ ara wọn láàyè tí ò dín ní eighty two nínú alukur'an tọ́lọ́run ti ń sọ fún wa yìí pé a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní wa aqimus salat ẹ máa kírun wa atuz zaka ẹ máa yọ zaka ẹ máa kírun ẹ máa yọ zaka ẹ máa kírun ẹ máa yọ zaka méjèèjì ní dọ́n lọ́ọ́ papọ̀ ọlọ́run ọba ó fi méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn ní àyè tí yóò dín ní etí tùnú koran tá a fi mọ pàtàkì pé zaka dandan ni fún gbogbo ẹni ọba lówó lọ́wọ́ bí irun sì jẹ́ dandan bẹ́ẹ̀ ni zaka náà jẹ́ dandan aya tí mo kà yín a rí ní suratul bakara koran two aya forty three baba olówó lọ́lẹ̀ ka òun náà sàkàwé translated koran wà lọ́lẹ̀ ka ibi ọlọ́run ti ń sọ fún ọ pé dandan ni kò kírun dandan ni kò yọ zaka náà wọ̀ rẹ̀ wọ́n yẹ wájibatun alal qadir bí ilahi wọ́n ní àṣẹlátọ̀dọ̀ ọlọ́wọ́n bá rẹ Allah tó ń fèrè kalẹ̀ fún bàbá olówó ìyá olówó ọlọ́wọ́n bá Allah pa ó láṣẹ ní nínú alukur'an ó ní kó yọ zaka ọlọ́run tó wá sọ fún anabi pé anabi àwọn tí ọba mú wá lọ́lẹ̀ yọ ọ́nù owó wọn tó láṣẹ lọ́lẹ̀ gbà lọ́wọ́ wọn tó láṣẹ nítorí pé zaka yìí erigun ẹ̀sìn ni ẹ̀sìn rẹ̀ ó wò ó ẹ̀sìn rẹ̀ ó bàjẹ́ tí ọba yọ gbà ń tó láṣẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ ní Qur'an adẹ́lẹ̀ ọlọ́wọ́n bá ní khudh min amuwalihim sadaqa ay zaka ìwọ muhammad gbà nínú owó wọn zaka owó wọn suratu tawba quran nine aya one oh three ibẹ̀ ni ọlọ́wọ́n bá ti ń sọ fún wọn ìpèrè ànábì dandan ni kó gba zaka lọ́wọ́ wọn torí pẹ̀lú zaka la yẹ fi lójútu bẹ́ẹ̀ bá ti yọ zaka máa ayé ọmọ abàjẹ́ òsì ọmọ àtàwọn èèyàn àwọn èèyàn máa ṣiṣẹ́ ìmánì ọmọ abàjẹ́ ìrún ọmọ abàjẹ́ gbogbo iṣẹ́ eré wọn máa bàjẹ́ tí wọn bá ti rí oúnjẹ jẹ tẹ́bí bá ti ń pa àwọn èèyàn nítorí pé ọlọ́wọ́n bá Allah ló ṣe ọ́ bó ṣe ṣe ọ́ nì ọlọ́wọ́n bá Allah ló sì ṣe àwọn náà bó ṣe ṣe wọ́n ìwọ nípò kan wájú ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n fi yàwọ́ lọ́tọ̀ tó bá jẹ́ pé ọjọ́ eré wọn fi ń to ni kò lè tí kàn ọ́ tó bá jẹ́ pé ká máa ṣe é ṣe wọ́n bá fi ń to owó ni kò lè tí kàn ọ́ nígbà tọ́lọ́wọ́n bá ti wá gbé ọ sípò wọn náà wá mú ìwọ tiwọn kó fún wọn zakat wọn ni tọ́lọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ má òróǹro ni tẹ́ yọ ọ́ kú nínú màálù ẹ gbọ́dọ̀ má yọ tẹ́ ẹ bá yọ nǹkan bàjẹ́ dandan ni kẹ́ ẹ yọ kì í ṣe gbogbo owó ó ní owó tí sàkáwọ̀ lẹ́tọ́ ìfàtí màṣọ sọ kì í wá ṣe gbogbo yẹn là á máa ń fún ó láwọn nǹkan tọ́lọ́run ti sọ yí pé àwọn tá a fún ni fi wákìtì màṣọ kì í wá ṣe gbogbo ìgbà náà ni sàká máa ń wọ owó yàn ó ní àsìkò tí sàká máa ń wọ ṣòro tó ojú òbí zaka ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn májẹ̀mú tí zaka fi máa ń di dandan lérí olówó kọyọ alákọ̀ọ́kọ́ an yakuna limuzaki muslima ẹni tí ó yọ zaka kó jẹ́ mùsùlùmí wọ́n bá ń ṣe gbéyàwó tó ṣe gbé múlẹ̀ tó ń sóògùn tó gba nǹkan mi gbọ́ ọmọ yọ zaka o zaka kọ́kan o ìgbàgbọ́ là kọ́kọ́ kó tó kan zaka ọgbà láàgbọ́ ọgbà lọ́lọ́n ọlọ́run fẹ́ yọ zaka nítorí ẹ̀ ọkọ̀ jẹ́ mùsùlùmí náà lọ́lọ́run tó gba zaka rẹ̀ ẹ̀ lè túbà olówó lẹ̀ karaba burú tọ́pọ̀ ẹ lè jáde kó nu ẹgbẹ́ burúkú yẹn o ẹ lè jáde kó nu gbogbo àwọn nǹkan tí yóò gbé yín kó nu Islam ẹlẹ́ẹ̀kejì ayẹ̀kú nàlẹ́ máàlù máàlì kanla ọ̀ràn àyàn ni kọjá pé owó tọ́yọ̀ àzàkánbẹ̀ kọjá owó títì ẹ kọ́mọ̀jọ owó lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta ayẹ̀yẹ̀ bùlọ́gà alimáàlù ní sọ́ọ̀bà zaka òun náà ni kí owó yàn kó ṣe déédéé owó tí zakawọ̀ owó tí zakawọ̀ wọ̀ yìí òun náà ni wọ́n pè ní mina dhahab ìwọ̀n ogún nínú gold lásìkò anabi muhammad sallallahu alaihi wa sallam nítorí pé gold ni wọ́n ná nígbà yẹn ẹni bá ti ní ìwọ̀n ogún yìí yọ yọ zaka tí ń ṣe déédéé eighty five grams of gold eighty five grams of gold lásìkò táwa yìí ẹni bá ní eighty five grams of gold nílé yọ yọ zakati ń bẹ dandan ni kò yọ zakati ní gold tó wà nílé àbí bẹ́ẹ̀ sì kọ́ onítọ̀hún ó ní owó tówó yẹn wá ṣe déédéé iye tí wọ́n ń ta eighty five grams of gold onítọ̀hún yọ̀yọ̀ zaka nínú owó náà nígbà tá a wádìí ipe èló ni wọ́n ń ta eighty five grams of gold lásìkò tá a wá yìí tí ń ṣe déédéé ìṣúná mithqalan lásìkò ànábì níwádìí táwa ṣe lọ́dún ní two thousand and nineteen làwa yìí níwádìí táwa ṣe lẹ́nìí òun náà ni one million two hundred and twenty five thousand naira ó lè yàtọ̀ lọ́la ó lè yàtọ̀ lọ́túnla torí pé iye tí wọ́n ń ta gold ìmọ̀ ńlọ́kè ìmọ̀ ńlọ́lẹ̀ níwádìí táwa ṣe lé ní one million two hundred and twenty five thousand naira ọwọ́ dá sí ogójì tá à ń pè ní forty ọ̀dà sí forty ìdá kan bẹ̀ ni zakatọ̀ yọ fún àwọn tálíkà owó tó wà yọ ń yọ ma wá jẹ́ thirty thousand six hundred and twenty five naira péré ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nítorí àwọn bá ń béèrè lọ́wọ́ rẹ ni kọ́lọ́ mọ́sá sí ọrùn fún wa ọmọ yá mi bọ́ ń kọ́lé fáwọn èèyàn tó ń tọ́jú ẹbí tó ń tọ́jú òbí tó ń rányàn lọ́mọ́kà tó kọ́lé kí ó tó kọ́ mọ́sálásí tó bá yọ zaka ọ̀wọ̀ náà kó tó wà lè jẹ́nà nítorí pé dandan ni zakat ọdọọdún lọ́ọ́ máa mọye tó ní ọdọọdún lọ́ọ́ máa wòye tó ní pé sówó yìí ṣe déédéé owó tí sàkáwọ̀ ọyọ zakana fọlọ iṣẹ́ rẹ̀ tọba tó wá wọ lẹ́yìn náà ò lè wá sínú owó rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin anya hula aleyhi alhaul òun náà ní kí ọdún kan yípo bá owó yìí lọ́wọ́ rẹ̀ owó yìí ti pé sọ́wọ́ rẹ̀ ní muharram ó wá di muharram ọdún tí ó tẹ̀lé owó yìí sì wà lọ́wọ́ rẹ̀ ọyọ zakati fọlọ nítorí ń béèrè lọ́wọ́ rẹ̀ nǹkan kékeré ni àmọ́ tó bá wá yọ tọdún kan ò tí yípo bá lọ́wọ́ rẹ̀ eléyìí ń da ó sì jí oore fáwọn tálíkà ọlọ́wọ́n gbà lọ́wọ́ rẹ̀ kì í ṣe dandan ni kó jẹ́ pé ó dìgbà tí ọdún kan bá pé bá àmọ́ kò tí ì di ọ̀ranyàn lérí rẹ̀ pátápátá ó dìgbà tí ọdún kan bá pé bá bọ́ bá wá yọ ọkọ́dún kan ó tó pé òun ló dáa jù nítorí pé àwọn tálẹ́kọ̀ọ́ sàǹfààní mẹ́ àwọn kan tá a fẹ́ tà tọ́wọ́ ṣe déédéé owó tí sàkáwọ̀ yìí tá a bá ti tàǹkan náà tán á yọ zakati fọlọ́wọn bá ń bẹ̀ nítorí pé dúkìá ni owó ni property ni tá a bá ti ta tán á sì wá yọ zakati fọlọ́wọn bá ń bẹ̀ tọ́ba ti ṣe déédéé owó tí sàkáwọ̀ ìkọ́ọ̀bù máa ní zaka èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ìyàtọ̀ lọ́wọ́ bá ti fi kalẹ̀ fún gbogbo ẹni tí ó yọ zaka ìyá atayé ń bẹ alibarika ọmọ kú nínú owó ẹ̀ àdánwò ọmọ bá ọ̀rọ̀ rẹ̀ ọmọ dàrú yọ ma wá pé wọ́n ta àwọn lọ́fà ni yọ ma ní ayé ní ń bẹ́ẹ̀ sì ni kankan ò ṣe é ayé ọ̀sà ní dànkan rúnú ayé ẹ̀ tọ́ba wa dọ̀run ọlọ́wọ́n bá ti wá promise rẹ̀ ní ìyàtọ̀ nípa ibi ọlọ́run ti sọ ni o ọlọ́run sọ ní Qur'an ọlọ́run bá ní walladhina yaknizuna dhahaba walfidda gbogbo àwọn tí wọ́n ń kówó pamọ́ gold ni fàdákà ni ọlọ́run bá ní wala yunfikunaha fi sabilillah tí wọ́n yọ zakambe fún àwọn tọ́lọ̀ ni wọ́n yọ fún fabashirihum ọlọ́run bá ní ẹ fún wọn ní ròdùnú ọlọ́run fi wọ́n sí ẹ̀yẹ ni o bí adáàbìn alim ìyà tí ma wọnú egun tí ma wọnú ẹran yawma yuhma alayha fi nari jahannam ọlọ́wọ́n bá ní a padà jù wọ́n sínú na jahannam a jù wọ́n síbẹ̀ ọlọ́wọ́n bá ní fatọkọwa biha jibahum a wà sọ̀wọ́ ìdínà a máa fi jọ wọn wájú wa junubuhum a máa fi jọ wọn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì wa dhuhuruhum a máa fi jọ wọn lẹ́yìn hadha kanastum li anfusikum ọlọ́run bá ní owó tẹ tọ́jú ńgbà tẹ wà láyé ni táwọn afa pariwo pé ẹyọ zaka ẹyọ zaka tẹ ẹ yọ fàdúkù ma kuntum taknizun ẹ máa jìyà yìí ń sọ ẹ máa jẹ ẹ máa jẹyà ẹ máa tọ́wò àwọn nǹkan tẹ tọ́jú nínú owó tẹ ẹyọ zaka rẹ kọlọmọsọlẹ ní ìyàwó àyà tí mo kà lọ lè wò ó suratu tauba quran nine àyà thirty four àti thirty five ẹ̀yọ́ màyà mi nínú ẹ̀sìn wa ahlu zakat àwọn wo ni wọ́n ní ká fún zakana àwọn mẹ́jọ lọ́lọ́run dárúkọ nínú alukur'an ọlọ́run bá ní innama sadaqatu lil fuqara ọlọ́run bá ní sàkátì mọ́ ní ẹ àwọn atálíkà lónìí o àwọn tọ́lọ́run bá ń pè fuqara àwọn náà làwọn tó jẹ́ pé wọn ò ní kankan àwọn atálíkà tí ò ní kankan abẹ́rẹ́ tó jẹ́ pé kò ní ìdajì ntólé tó ná lọ́dún kò ní ìdajì ntólé tó ná lọ́dún àwọn tá à ń pè ní fuqara ni wali masakin ọlọ́wọ́n bá ní ẹ fún àwọn masakin náà àwọn eléyìí náà olùsùlà wọn náà àmọ́ àwọn ti wọn tálíkà ti wọn àwọn ní ìdajì tí wọ́n lè ná lọ́dún ọlọ́wọ́n bá ní ẹ fún wali amilina alayha gbogbo àwọn táwọn rán jáde pé ẹ lè gbé àṣàkáwá ojú wọn ti rí ojú wọn ti wọ àwọn náà ò ní tá a bá sanwó sọ fún mọ́sálásí o àwọn tá a náà bí sàkábà ti ń dé ọlọ́run ẹ̀pin fáwọn náà walmu'allafati qulubuhum gbogbo àwọn kèfèrí tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn àgbààgbà kèfèrí tá a fẹ́ fi rọ ẹ̀mí wọn sínú ẹ̀sìn àbá fẹ́ fún wọn torí kálí fi kápá aburú ọwọ́ wọn ọlọ́run bá ní ẹ̀fá wọn náà wọ́n fi riqabi gbogbo àwọn tó pé ẹrú tí wọ́n fẹ́ bọ́ra wọn kó olóko ẹrú ẹ fún wọn àbá àwọn tó pé wọ́n wà ní gbẹ̀kùn àwọn tó wà nínú gbẹ̀kùn ọlọ́run bá ní ẹ̀fọ́ ẹ̀fí wọn kó olóko gbẹ̀kùn wal gharimin wàfi sabilillah gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lójú ọ̀nà ọlọ́run àwọn tó ń jagun sójú ọ̀nà ọlọ́run àwọn àfa tó ń sin lọ́hùn tó ń pèpè sójú ọ̀nà ọlọ́run àwọn ìmáàmù mọ́sálásí àwọn ọmọlé kí tí wọ́n ń kí òṣèré àtọ́lọ́run àti sunna àti gbogbo irinṣẹ́ tá a lò fún pèpè tá a fi pèpè sójú ọ̀nà ọlọ́run ọba wa ọlọ́run ọba ní ẹ̀fà wọn nànú zaka wabune sẹ́bíìlì gbogbo ẹ fún wọn nínú zaka kí wọ́n fi débi tí wọ́n ń lọ. fariyidatan minallah ọlọ́run bá níbi mo ṣe pin ní èmi mo pin bẹ́ẹ̀ àwọn mẹ́jọ tí mo pin fún ni. fariyidatan minallah dandan ni látọ̀dọ̀ ọlọ́run kẹ́ zaka ti fáwọn mẹ́jọ yìí. wallahu alimun hakim ọlọ́run ọba Allah ọba Allah alim ọmọ yìí ọmọ owó tó ní ó sì mọ bí o sí ọlọ́run sì mọ yìí akim ọlọ́run tó ní yọ zaka ó ti mọ̀ pé kọ́ yọ zaka yìí ibẹ̀ ni oríire rẹ wà suratu tawba quran nine aya sixty ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ti pín zaka o lè pín fún rẹ o sì lè kó fún mọ́mú mọ́sálásí láti bọ́ pín fawaidu zaka àǹfààní zakat alákọ̀ọ́kọ́ wilayatullah zaka ó sun ọmọ lọ́n ó di wàlẹ́ ọlọ́run tó bá yọ zaka nínú owó rẹ ẹni kí wọn ní yọ zaka àfi kọjọ́ rẹ ọlọ́run ẹni tí ó fẹ́ kíbi ọ̀pọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run ní ọ̀jẹ̀ lẹ́yìn náà barakatul mali wa kathratuh ọlọ́run ọba aláwọ̀ fi àlùbáríkà tó pọ̀ sínú owó iṣẹ́ díẹ̀ ni wọ́n máa owó ńlá ni wọ́n máa nítorí zaka ni máa jẹ́ kó wọ́ pọ̀ sí i lẹ́yìn náà hisanatun minal balaya wal amrad wal masa'ib ẹni tí máa ń yọ zaka zaka yẹn ọlọ́run fi ṣe ọgbà fún tí ó máa di àwọn àdánwò ńlá tí máa jálu ni àwọn àárẹ̀ ńlá tí máa jálu ni àwọn òfò wà fìtínà tí máa kọlu ni ọlọ́run fi zaka yóò fi dáàbò bò owó ìmọ̀ ń jóyàn lọ́wọ́ láti náà ni olówó tó bá rọ́jú tó yọ zaka ọlọ́run bá ní àlìjánnà lòun fi sàsán fún un ẹjẹ asanu àwọn èèyàn ẹdá kan ẹjẹ zaka wọ wa ẹni tí ọ̀rọ̀ zaka ti yìí tí ọba wa yé kó pe nọ́mbà tí wọn pè lérí ètò yìí á sàlàyé fún pẹ̀lú ìyọ̀ǹda tọlọmọba wa wasalaamualeykum wa rahmatulah.